Shibade Farawo Shibade. wa suara ṣe fẹ́ ṣe orí burúkú ni o lè wo géèmù fún. ẹ̀gbọ́n sẹ́yìn lójú mi bí ẹ̀yin kí ló ṣẹlẹ̀. ó yà wẹ̀rẹ̀ ó ṣe é kí ló tó wo géèmù ẹ̀ kí ló ṣe wo géèmù nìyẹn ni. ayé ìfẹ́ bàjẹ́ ni wa tó bá fi ta géèmù tán láyé ẹ má wo géèmù mọ́. àyè kí ni kí ṣẹlẹ̀. tó fi ṣe burúkú tó fi wọlé lọ́rùn láyé play game má yẹ kí ìyá àbámu

yìí ó lé mi bọ̀ ibi rẹ̀ wọ́n ti bùdù fáyín jẹ́ sí kàǹtín. Ah, ó ti ojú padà ló ti pààyàn làwọn ọmọ wúrà à ń gbọ́dọ̀ tiẹ̀ fù ní ìmọ̀kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ló mẹ́sàn-án tó mo gáàdì tán tí màá ti má kọ̀wé o ó lè fà wàhálà o mo ti gáàdì lẹ́ mo ti gáàdì lẹ́ mo ti gáàdì sílẹ̀ o ọmọ àyìnlá mo wúra ọmọ òjò ìjẹni mo lè gáàdì lẹ́yìn ẹ má kọ̀wé o gé mi o ó lè fà wàhálà o mo sọ fún ẹ o wọ́n lè gbọ́ èrè òwúrẹ́ sílẹ̀ báyìí o wo tó o bá gbá lọ́ mi tó kàn mọ́ tó fi tọ̀ọ̀tì ẹ̀ lásán tó jẹ́ ò bá dọ̀tá ẹ̀ kó pè mí lọ́ máa lè gbogbo yín ẹ torí wágawàga ẹ awọ dànù ẹ ala. ìyá níjọ. mo ní mú ẹ dé sáìtì pé kó máa kó máa lọ gbowó mbẹ o wa lọ gbowó dẹ́kì lọ́dún kò dẹ̀ níbẹ̀ sọ ẹ fún ẹ. o lè ṣe anything. máa dá ẹmu lẹ́gbẹ̀ẹ́. wò ó gidigba sílẹ̀kùn ẹni kọ́kọ́rọ́ máa ń bẹ lọ́wọ́ ẹ o. wò ó tó tó bá sọ̀rọ̀ ju bó ṣe ń sọ lọ yẹn yẹ kó máa ṣe menstruation látẹ̀gbẹ́. irọ́ ni à èmi pẹ̀lú ẹ. o ah, ti tó. filẹ filẹ jọ filẹ dúró de mi dúró de mi dúró. báyìí máa fọ ìṣe. Ah, ẹ má tó. Baba, one, two, three ẹ máa wọ bọ̀lọ̀ yìí kẹ́ ah, bọ̀lọ̀ tó jẹ oúnjẹ kó tó tutù ni. mo mú mi mo kí mi àtàtì mi lájú máa jẹun náà. ìwọ àti dáàdì ẹ. <laughs> kí ló mú ẹ rò pé dáàdì ẹ ò ti máa ṣe mítìn pẹ̀lú àwọn clients ẹ lọ́fíìsì. mú mi owó ti kún. wàá dúró. Oh. ẹ kúlé o. Ah, Hi darling. Báwo Yeah. Oh my darling baby, how are you? amnesty too. báwo ni iṣẹ́. a dúpẹ́ a ti ṣe late. ọpẹ́ la máa dùn. àbí o wà ní dúpẹ́ tipátipá. àmín eh, ṣé wàá dẹ̀ jẹun sìn tí dáàdi ẹ ti dé. Ah, ó lóun ò ní jẹun tẹ́lẹ̀ àfi tí àbí. oh that's my daughter bí a jẹ kí n sáré wẹ̀ kájọ jẹ yọ̀dà rẹ̀. Mm. <laughs> ó wà lára ẹ̀. ọmọ mi lẹ́jọ́. <laughs> Love you, Daddy. submit assignment wa yẹn náà? Ọpẹ́yẹmí, Ọpẹ́. Kí ló dé tó ń pariwo mi bẹ́ẹ̀ yẹn? Ṣé mo dákú ni? Irọ́, o dákú ṣé o mọ ìgbà tí mo ti pè é látàárọ̀ tó gbọ́ pé mo ń pè é ó dẹ̀ sọ fún mi pé ó dákú jọ sọ fún mi kí ló wà important nínú picture ọwọ́ ẹ̀yẹn náà tó fi wà carried away you can imagine the smile on your face ó dẹ̀ wà carried away tó yẹn. kò lè yí ẹ sórí lọ́wọ́lọ́wọ́ yìí kò sí nǹkan tó wà important to picture tó wà lọ́wọ́ mi. really i go love o. Oh. Mm, thank you it's better you do that soon because it's good to be in love and to be loved back in return. oga. you dey understand. Mm. Saw me on, Wasabi. Hey. Yes, babe. See something. oh my god. I'm on top, on top. Wow. I love this. Thank you. Thank you. See something now? Oh. Wow. Yes. See? See? Faye. Eh? Yes. But Tomiwa. Yes, babe. Èmi ló máa fún ní jean yìí àti top yìí o. Really? Ṣé you know orange is my best color? Oh my God. Oh, the masters are babes mi. Torí pé kí ni kò lè kẹ́ má bínú mi lè fún ẹ. Kí ló lè tó ṣe lè fún? Ah, ah, kí ló lè tó yẹn? Ẹ eh, nítorí pé ní alẹ́ àná tẹ́yìn mi ń lọ. Ẹ̀yin méjì lẹ́ ń bí ebu má lọ o má yẹ yẹ nígbà tí bọ̀bọ̀ yẹn dé lánàá tó lóun wá gbé mi tó ní ah babe so bá ń wà rẹ i will do shopping i will buy everything for you máa ra nǹkan tó ní ẹyin lẹsùn ah ebola wà ń ta o hiv eh, wà ń ta o kìnìkan kìnìkan tí èmi ò bá tẹ̀lé lọ lánàá báwo mo ṣe fẹ́ rí gbogbo ilé mu wa mo wá dé ń sele ẹyẹyẹyẹyẹyẹ yìí ná orange is my best colour o bá ní pink is your best colour ni tí n bá ti tún wá fẹ́ fún anybody nínú ilé you be the last person mi ì tẹ̀lé fún ẹ gan má bínú. kí ló lè tó yìí. yọ̀ọ̀sì ó lè jù bẹ́ẹ̀ lọ. bọ̀tọ̀ mi wá mhm. a lè sọ pé kó má kó kó má kó èmi ìdí ẹ̀jẹ̀ sára ẹ̀ là ń bá ẹ sọ mhm. ṣó ti yẹ ọ̀rọ̀ ẹ̀ lèmi àtọ́pẹ́ ń sọnù lè látàárọ̀ stick to one guy oh. mú ẹyọ kan sìn kó tó di pé bọ́ ọmọ ẹ lọ́wọ́. ṣó rò pé ńgbà tó ń jáde lánàá tá à ń sọ fún ẹ pé má jáde má jáde ṣó rò pé ayé ìtẹ́ ni tára là ń sọ fún ẹ ìwọ náà wò àná uncle moses èní bọ̀dà tọ́pẹ́ ọ̀túnla mr ridwan kí ló dé ṣéwọ nìkan ni ṣéwọ nìkan ni ah ah o fẹ́ sọ rẹ̀ di o jẹ́ ń lé orò jẹ́ ń lé egungun. bọ̀ tó bá wá jẹ́ pé yẹn ló fẹ́ sọ ṣọ́rẹ́ ẹni tí ò bá jẹ́ ń lé orò tí ò dé jẹ́ ń egungun onítọ̀hún ò lè jó ṣé wàá èmi Tomiwa baby tí n bá rí opportunity láti jẹ nílé Ọ̀ṣun I swear with Almighty God I will dine and wine with Ọ̀ṣun kí lẹ feel. kí ló ń ṣèwọ ọmọ yìí ná àwa máa ń sọ ti wà ọlọ́run máa jẹ́ kó pẹ́ kó tó yí ẹ. ẹ̀yin gan ni kẹ́ ẹ wake up kẹ́ ẹ lè sọ di ara yín torí twenty first century la wà yìí. ìwọ ló máa sọ fún wa wo mọ. yí àtọ́rọ́ àwa ni biggest girl in town tó àwa la mọ̀ kó tó ń ṣẹlẹ̀. ọkùn ló kù eléyìí mo ti mú ná. tó fẹ́ gbọ́ wà láìta láìkọ lè kan. báńkì ìwọ ló gbé jáde. kí ni ìwọ nìkan ló fẹ́ máa wọ gbogbo ẹ̀ ni ó mú láyà ẹ̀ ọ̀sìn gbàgbéjáre tó bá fẹ́ bẹ̀rẹ̀ ilẹ̀ wà bí báyìí kí ló ṣí yẹ ilẹ̀ wà bẹ́ẹ̀ gbó wà ká lọ san owó. wo mi láìkì gbogbo bíbá mi láìkì kí lè fanú èjè bíbá àti bíbá same thing ni na. láwo èmi ò fẹ́ rú létí máa kọ́ tó yẹ pé àwọn tenant máa máa gbowó lọ́wọ́ wọn fi gbé gbòòrò. ìlú ń o ti fi kàámọ̀ sí jù jàre ìwọ ni ṣéwọ̀n nìkan ló máa kọ́ lówó nàbí òní kíní torí ilé tó ń wo bẹ́ẹ̀ gọ́vnà lónìí ìtò owó bẹ́ẹ̀ mínísítà lónìí ìwọ wá ní tí wọ́n á fi iyọ̀ sí bí mínísítà sẹ́nitọ̀ ìwọ ní tó dáa fi iyọ̀ sí. Dublin àbúrò ìbúkú lélẹ̀ ah kí ni gbogbo rọ́bìṣì ọ̀gbẹ́ni gbàgbéjà ni gbogbo ṣé o fẹ́ sọmọ náà mo léṣe ni ṣé mo nà ọ́ ẹ ok tó bá gbà nísìnyí tó bá dákẹ́ ńkọ́. àgbẹjà yẹn lè kú yàrá fún ẹgbàájú àbò yìí. stop all this rubbish ah. now. wo má bínú àbúrò mi gba fi ránṣẹ́ kó clean up. àbò ló ṣì yẹn ọ̀fẹ́ lówó gbà. Dublin Dublin Dublin mi like gbogbo attitude ẹ yìí o mi like ẹ o kí ló dì náà àwọn hoodlums gan wọ́n fọpọlọ ṣe ẹ ìwọ tó wá kàwé o lè apply anything anything at all Eh? gbogbo àwọn ọ̀rẹ́ wa nísìnyí òkè ta ló wà pẹ̀lú èmi nìkan ni náà. ọ̀gbẹ́ni eh? Ọlọ́run máa lọ jàre. kẹ́mi náà máa lọ àbí. ok no problem. mo sún máa lọ. bá bọ̀ sí bẹ́ẹ̀ àfọ̀rọ̀ ọ̀lẹ́ tá à ń sọ yọ̀ọ́ fẹ́. báwo ni báwo ni sẹ́yìn. àwọn bẹ́ẹ̀ ọ̀ bẹ́ẹ̀ all right. Oh, ṣé lóòótọ́ ah very good nígbà wo nígbà wo oh two months that's good àwa gan retí àti mí sẹ yẹ Ọlọ́run á ṣe ẹ ok no problem padà sẹ́nu iṣẹ́ yẹ kò tún à ẹ kìlẹ̀ ẹ báyìí. Hey, Siri. How are you? I'm fine. Yeah. Oh, baby girl, my sweetie. How are you? fine. <laughs> Uh, yeah. uh, Sweetie, guess who I just spoke with? Um, I guess it's Mr. Givas. No, you're wrong. Oh. Another guess? Another guess? Okay, let me try. Um, I hope it's not Mr. Bajilola. You're still wrong. Oh. <laughs> okay, I'm gonna bail you out. Okay. Uh, Moshe and he said he's coming back to Nigeria in two months. <laughs> oh no no no no you can't talk to him. What you padà sẹ́nu iṣẹ́ wàá máa bá sọ̀rọ̀ later okay. ẹ eh, ṣé àlàáfíà ló wà. he's very fine. Tomorrow wá pè é padà bá mi sọ fún wọn pé kọ́ má gbàgbé nǹkan tí mo rán wọn. Ah, sùrè bí fòdà kò pè bàbá ọkọ ẹ ló jẹ. Ah, ó dààmú ti gbọ́ eh, ọkọ mi eh, ó ní nǹkan tí mo fẹ́ ṣé o fẹ́ bàbá mi du ọkọ mi ni. <laughs> má dà lọ um, you see thank you very much. okay. lọ́dẹ̀ èdè ṣe tán ọmọ pé mi lọ fẹ́ rí i. máa ń wọ̀ bọ́ ìṣá ló ní kíákíá ni ó tiẹ̀ jẹ́ mú fúláwà tó ti gbadé orí ẹ̀. ẹ yóò lálẹ́ mọ́ jàre àti ah, bá lọ pẹ́ balùwẹ̀ ọmọ ṣe máa gbẹmọ́ mi létí. Ah, Ah! mo bóyè mo ti máa ń sọ fún ẹ pé tó bá wà pẹ̀lú mi kó má sọ yìí tí mo gbọ́ náà tó bá dé wà pẹ̀lú àwọn gangs ẹ lè máa sọ gbogbo bullshit ẹ gbọ́. o ti gbọ́ ẹ jàre ah o ti gbọ́. ṣó gbọ́ pé bj ń bọ̀ nàìjíríà jù. Ah, bj ọmọ ìyá mi eh, ọmọ mi ti máa gallant kó ti máa fresh <laughs> ah, ọmọ mi ti ẹ̀ wọlé wọn kó wá fọ́dọ̀ lápọ̀ sí wa lára sáré fowó bá wa ṣeré. ọmọ tó bá rí orí dps ẹ recently bí kò pówó lé pounds báyìí bí kò fi dọ́là àárọ̀ rí eh? èmi ò máa lò bá àwọn gold àwọn Dubai gold ni kò ṣe gold lásán ọmọ díẹ̀ gan lèmi gan ṣe pè é pé kò jẹ́ ká ṣe díì kékeré kan. bàbá mi kò sí wèrè mo gallant mo wà ń bẹ́ẹ̀ à mi bóyá ń lọ. Hmm, torí bí mi àti ẹ ṣe wà ni o ti yé mo fẹ́ jẹ́ ká ṣe díì kékeré kan mo fẹ́ jẹ́ ká rárá máa jẹ́ díẹ̀díẹ̀ ká kàn fi ṣàtẹ̀gùn ẹ ṣé kí ni káwọn ọmọ mi sáré wọlé ni ó kọ́ sáré pa lárúkọ dá ẹ ni pa aláro jáde. ó já sí jàre ẹrù kàkà kó bá Jesus Christ. Ah! Má jẹ́ ká jẹ́ wúruwúru mo fi ká máa jẹ díẹ̀ díẹ̀ ni ká máa jẹ ká máa fàtẹ́gùn sí i so that a lè fi ṣàtẹ́gùn pẹ́. Eh. Eh, no. ẹ eh, báwo lè máa jẹ ń gbà. àṣírí <laughs> ọ̀nà now you are talking. mo ní plans mi sórí hmm. afọ́jú tó ló ń fẹ́ sọ̀kò fẹ́ tó wà wájú òun kò ti tòkúta mọ́lẹ̀ ó ti yẹ ó lọ́mọkọ tí mo lò lórí dp mi tó like gan so ti yẹ sometimes ago ọmọ yẹn gangan la máa fi scam ẹ. Ah, boss man <laughs> criminal gidi ni ẹ. ọlọ bọ ọmọ tó wá sàn ẹ tọmọ ìbá wa já sí ah, nǹkan ah. ọmọ fìyẹn lẹfẹ mi já sí kíni ọmọ tí yóò fẹ́ já sí gan ajẹ́ kó já sí tí yóò fẹ́ rẹ́ sí ajẹ́ kó rẹ́ sí àwọn ọkọ kì í ṣe bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ni I'll sort it out man. boss man <laughs> mama invite ẹ wá sábẹ́ tẹ wá lọ bẹ́ẹ̀ ni kọ́rọ́ ni ariwo kọ́ ni. bí mo ṣe tó ìgbógun ara ọpọlọ rẹ. ọpẹ́ ẹkú tó ń sọ yìí kò lè help situation yìí advice tí mo bá fún yín sí ni pé bóyá kó máa dá ìnọ́mbà wọn from time to time kí wọn náà dé fọkàn ara ẹ balẹ̀. wọ́n ti sún mi ẹ̀rù ń bà mí owó náà wùjọ tí bọ́lájí ti pè mí last tí bá pe nọ́ọ̀bù ẹ̀ kò ní lọ tó bá dé lọ kò ní gbé kọ kí ló yẹ tí bọ́lájí fìyà jẹ mi báyìí ó ti sún mi. ọ̀rẹ́ má sọ̀rọ̀ bẹ́yìn gbogbo wa la mọ̀ bí bọ̀bọ̀ ẹ̀ ṣe forí ṣe fọrùn ṣe fún ẹ despite the fact pé wọ́n sí ní nàìjíríà tó kò ń ṣe ìsìn ló yẹ ká máa gbọ́rùn yẹn lẹ́nu. bọ́lá ti ṣe mi ò ṣe kó tó dùn mí gan-an. ọ̀pẹ yẹn mi má jẹ́ ká bínú sẹ́ńtà torí àmọ́ ìṣòro tó dojúkọ àdèmógún tó dojúkọ òun náà advice tí mo bá fún ẹ̀yìn sí ni pé bóyá kó lọ sọ́dọ̀ ọmọ mi jẹ́ kó lọ explain everything fún wọn. Não, a gente ficou tudo Cheryl, não. Cheryl, não, moço. Vem mim, não. Ah, ah. É cação, mano. Oh, pé. Yes, mano. É, mano. meta jọ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú mi. Tí o bá ń ṣe torí ẹni tó fẹ́ dé, àmì rí yín bí o. Ṣé lóòótọ́ ni Bọ́lájí fẹ́ dé ni? Ó ah. fẹ́ sọ fún mi pé mọ̀ kí bàbá kú mi next month. Eh, irú ẹ̀ ṣàwà náà rè. mi ò mọ̀ bó fẹ́ dé kódà náà ọ̀rẹ́ ẹ̀ ló gbé mi débi báyìí torí pé mi ò understand bó ṣe ń ṣe sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta mi ì dẹ̀ mọ nǹkan tí mo ṣe fún tí mo fi deserve gbogbo nǹkan tó ń ṣe fún mi. Eh, farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. tó bá tiẹ̀ jẹ́ wípé mo mọ̀ pé ó fẹ́ dé mi bá tiẹ̀ ti tètè wá ẹ wo ọ̀rọ̀ ẹ ti sú mi mi ì mọ nǹkan tí mo ṣe fún un tẹ bá gbọ́ bó ṣe bá mi sọ̀rọ̀ ní last time tèmi àti ẹ̀ sọ̀rọ̀ even gan kò kí ń gbé kọ́ mi mọ́. ṣòrí bí àwọn ọkùnrin ṣe máa ń ṣe nìyẹn tí wọn bá ti fòrùka síyàn lọ́wọ́ hmm? so nǹkan tí màá sọ fún ẹ ni pé kò ṣe sùúrù gan-an tó bá máa fi fẹ́ǹsì wọn á ti mọ gbogbo wa yìí tó bá wá di on the seventeen yẹn ìwọ wá dé níbí èlé ìjọ ríra yín wọ́n nà ọ̀run ẹ̀ sọ̀rọ̀ dẹ́yìn jù ẹ ṣe gan ma ọlọ́run tún ti nínú ṣe mà ẹ ṣe mà. ẹ má wàá sọ fún mi pé o ti ń lẹ o. rárá màá ní iye ọkọ mi ń kọ. ṣé o máa wà ńlá tẹ̀kan òní mọ̀ ni ó máa pariwo balẹ̀ tó yẹn. èmi náà trust mi. ẹ wá wọlé ìgbọ̀nsẹ̀ ìyàwó láàbẹ̀. <laughs> Awesome. How far? How are you doing? I'm alright. Are you? Um, not far. Let's go straight to the point. Um, I saw your things. Mo wá ṣọ́ọ̀pù mi gbogbo nǹkan tí mo sọ lórí bp reason mm-hmm. tí mo ṣe pink ẹ ni pé mo fẹ́ fi ètè ṣe lọ́dọ̀ rẹ No one. Do you? Don't do. That's my baby. Mm. So how are you? How is John? fine. That's a problem. Mm-hmm. All right. I'll call you. Èrè lobìnrin ń jẹ lábọ̀ o. Èrè lobìnrin ń jẹ lábọ̀ o. Èrè ìṣe owó ènìyàn ló ń A ò lè gba àlùbọ́sà ká wá lọ ká kòkó láéláé. Ohun tá a bá gbìn là máa ká o. Ohun tá a bá gbìn. Ọ̀rẹ́, kí ló wá fẹ́ ṣe báyìí? tí mo fẹ́ ṣe èmi rò pé kí n gbọ́ nǹkan tí mọ̀mí jẹ́ sọ ni àbí kí ló rò bóyá kí n ṣe. èmi rò pé òbá tún pé bíjè ká tiẹ̀ gbọ́ nǹkan tó máa sọ náà. bíjè ṣé ṣé bíjè máa gbé kọ́ mi ṣá. ó máa gbé. ẹ gbọ́nú ẹni tó bá ń tàn tí ò bá mọ̀ pọ̀ ń tàn ṣe bẹ́ẹ̀ ni tó ń tàn yàn á mọ̀ pọ̀ ń tàn yàn ni. tọ́mí wá ta ló ń tọ̀yàn ta ló ń tàn gan. ìwọ gangan ni ìwọ gangan ló ń tọ̀yàn bẹ́ẹ̀ dẹ̀ ni Ọpẹ́yẹmí ló fẹ́ tàn pa kí ló dé padà lẹ́yìn ọmọ yìí ṣó fẹ́ tàn pa ni ṣó fẹ́ tàn pa ni ó dìgbà tó bá tó tàn ká kó tó padà lẹ́yìn it is obvious that BJ doesn't need her anymore in his life kí ló dé torí kó máa fi rẹ̀ bí ọkùnrin lásán lásán is it the most kó fẹ́ BJ. Tọ́míwá I beg your pardon kí ni problem ẹ ṣé nǹkan tí mo ní kó ṣe iṣó ti pọ̀jù ní tí wọ́n á hó lé mi lórí bí ẹyẹ ọ̀gá báyìí. ojú tẹni kò ti bàdé nǹkan tó sọ ó bàdé irú ọmọ tí Ọlọ́run bá fún ní ẹwà tó dẹ̀ ní angel láti tún fi gbé kí lóye tó ní kó máa fi rẹ̀ bí ọkùnrin ẹ́. Tomiwa why you like this you know how much I love this guy now. sori ọ̀rọ̀ fẹ́ tó sọ̀hún rádaràda gbáà ni ilé ìfẹ́ nífẹ̀ ń gbé náà látìgbà tí Modákẹ́kẹ́ àti ilé ìfẹ́ dẹ̀ ti ja ogun ni àwọn Modákẹ́kẹ́ ti mọ́ọ́dà ìfẹ́ mẹ́ni ṣó tún wá rí i i love you i love you àjẹ kìnnì kan tó ń jẹ lẹ́nu bí ìgbà tó ń jẹ kìnnì kan yẹn common english ní fáwa ní gbòòrò kò sí ẹni táwọn ò lè sọ sí. so ẹ̀yin girls yìí ẹ wise up na ẹ jẹ́ as in ah, ah, ẹ jára yín òṣìlélẹ̀ bọ́ ò lè expect kí wàá wà papọ̀ torí àwọn ọmọ tán bínú ilé kan náà gan ìwà wọn ò papọ̀ ṣé tiẹ̀ ni àwọn. ok ó tẹ̀ sí yé mi èmi mo ráyè òṣì tí mo bá ń rojú olórí burúkú mi ì mọ òṣì tí mo tẹ̀ wá jókòó òṣì síbí báyìí. àmọ́ ìyá akọ ajá wọ́lá bírin òṣì lẹ́sẹ̀. olóhùn àṣẹ ò ní jáàmù bó sì jáàmù ó tọ́ fún ènìyàn wo má gba advice tó ń sọ ọ́ kí ló tó ṣe kí n máa ń bá tọ̀nà wá sọ̀rọ̀. ìwọ ni kò máa bá sọ̀rọ̀ tó rọ̀ rẹ̀ ni nǹkan tí mi máa sọ fún ẹ̀ sẹ́ni pé ṣì ní sùúrù mọ̀ pé tí bíjẹ́ bá dé sí nàìjíríà wọ́n lè change ọ̀ ní sùúrù má gbọ́ nǹkan tó ń sọ. ẹ ń sọ ìbọn tó ti sú mi ó ti ń pè lọ. kí rere ire jẹ o wọ́n jèrè iṣẹ́ ọwọ́ rẹ màá jèrè iṣẹ́ ọwọ́ mi o. báwo ni tiẹ̀ máa lọ. ọ̀gá ọ̀rọ̀ Yeah, yeah. iye. bro. nígbà tó wá ń sọ pé ìtafà yẹn tó wá wọnú ilé ńkọ́. mo láìka àwọn oníjọ́njọ́ ńláńlá yẹn mo láìka nǹkan Like wà pẹ́ẹ́pẹ́ẹ́sì fún bíríìsì. dẹ̀ jẹ́ kó sinmi. Hmm. ẹ̀rọ mi ti di big girl ni. Ah. in fact ó fẹ́ gàtò mi náà. àbí o <laughs> big girl ti dé pẹ̀lẹ́ uh, ah, ayé rẹ̀ ó yà bá ọkùnrin gbé bàbá. this is lovely yeah. good to see you guys. pẹ̀lẹ́. <laughs> Uh, yeah. ah bro mm? you have a very good test. thank you very mm, much. love it. <laughs> well relax. Mm. ṣé ìlú èèyàn ṣe pàtàkì gan mm. ìlú tí yorùbá ti léèyàn bẹ́ẹ̀ ìyá mm-hmm, máa jẹ mm-hmm. i'm telling you. trust me àti máa ń gbọ́ tó máa ń ní pé no place like home no place like home máa ń lọ bí i ọ̀rọ̀ lásán ni ìsìn ni mo ṣe mọ iye. bẹ́ẹ̀. ọ̀la ọ̀la ìwòsàn oúnjẹ mi ò jí ìṣe fún wa tó dùn yìí ẹ̀fọ́ ìlọ́tọ̀ yìí ọbẹ̀ ìlọ́tọ̀ yìí mm. àmàlà tó fẹ́lẹ̀ yìí àwọn ọmọ tàdé kókè lọ́yìn rè wọn ò mọ jẹ́ sè wọn kò dàgbẹ́ mọ́ra wọn dáadáa. oúnjẹ nu yìnyín lẹ́yìn wọn máa jẹ. àwọn èdè tí ó gbó àfikún lọ́ọ́ máa ṣọ́ wa ni. i'm not i'm not. welcome back home once again my brother. you see olùyìn ọmọ mi. ìjọba ronú àti bàlá ló ń sìn o just take your time. mm. Mm. Well, I think about that. Mm. Mm tó bá gbà fún wọn ẹ̀mí gbárùn kọ́ báyìí fún wọn ti gbójú èmi jẹ́ mi tá lọ yìí o. sínú iṣẹ́ bí mi mo ṣe bínú lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe bínú kẹ́ni bàbá wọn tíra ẹ̀ ẹni báyìí má ti pàdé mi fẹ́ bojú ẹ̀jẹ̀ mi bọ̀ mi wà ní jẹ́ kí wọ́n máa fi máa yẹn wálẹ̀ má ti gbẹ anybody jà wọ́n gbé ojú burúkú lọ bẹ́ lórí kan tó ṣẹlẹ̀ sí mi inú ń bí mi gan bọ̀ gbójú burúkú lọ bẹ́ anybody kan tó ṣẹlẹ̀ sí mi ẹ̀mí lè take ẹ̀ láyé má kàn anywhere in the world. èmi ò lè gbárùn kọ́ báyẹn o. aṣọ bàbà. bàbà. aṣọ bàbà. aṣọ bàbà tuwale. aṣọ bàbá. wọn kàn tà mí. irọ́ ni. aṣọ ọlọ́gbọ́n kàn tà mí sá. bàbá kí ló dé ah, ojú yín tí mo wo yóò kó kòbókò dání o kí ló ṣẹlẹ̀. kòbókò nìkan kọ́ ah, wọn kàn tà mí bàjẹ́ single yẹn ló já mi single seven yẹn ó já mi ó já mi ìlú ẹ̀ mo jí mo ní ah, èmi láyé mi. bẹ́ẹ̀ ni o tọ̀ nǹkan tá a máa sọ fún yín nìyẹn àwọn tá a mọ̀ ọ̀nà ẹ̀ béèrè ọ̀nà lọ́wọ́ wa a máa ṣe kí ni a máa já yín sí ẹ̀ béèrè lọ́wọ́ wa báwa la fẹ́ já yín sí ṣẹ́ni kan tó wà ń tàn sìn ẹ gẹ̀ẹ́sì òun ló wà ń tàn sìn ẹ̀wọ̀ ẹ̀kọ́ ṣe nìkan mú wá káàbá ṣe nìkan bá ní àpẹ ẹ̀sìn ẹ ti ah! gbowó. bóyá ń sọ yẹn gangan bàbá bóyá ń sọ ẹ bẹ́ẹ̀ ni ẹ forí bẹ́ẹ̀ ni o ẹ dé face cap ẹ dé face cap ẹ kọ̀ ló ń bẹ ẹ ló ń tawó lẹ́yìn wa wàhálà mọ bó ṣe ń lọ ẹ fún àlọ́ ó sì gà sọ́yìn dolówó. ẹ já mi sí ẹ já mi sí. bó ṣe wà ẹ sìn nǹkan tó sọ fún yín ẹ sìn ẹ tẹ̀lé pọ́ìntì ẹ pọ́ìntì tó bá fún yín ẹ tẹ̀lé ẹ náwó le ẹ bá kó jáde ráṣọ ìmọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ kàn mọ́ ẹni tí kí wọ́n wà lọ́wọ́ yìí. wo bí jẹ́ ń bá wọn sọ̀rọ̀ dáàdi ó yẹ kó yé yín tẹ́ bá ti fún àlọ́ yẹn ẹ máa kọ́ ilé nìyẹn máa ra ilé nìyẹn gbogbo nǹkan tó fẹ́ ṣe ẹ máa bímọ lé mọ ẹ máa fẹ́yàwó tuntun. àmì ìmọ̀ ẹ bá ti sọ fún mi ti pẹ́ ẹ̀ ó ní pé mo gbọ́ ni. ẹ fún àwọn. dájú dákẹ́jọ tí ẹ ti máa ń pọ̀ jù kí ló ṣí ẹ̀ wá ẹsẹ̀ mò ń wo ìwé ni wèrè gan. ẹ bá wọn tó ṣẹlẹ̀ ẹ̀yẹ mú wọn fa ìwà ẹ fọ́ ẹ̀dẹ̀ dẹ̀ rà lé. ẹ fọ́ ẹ̀dẹ̀ rà lé sí i ó ti pé ẹ ti gbowó. bàbá yín kò dé pé máa ga tó rù wàláì aṣọ ẹ máa gbowó ọdún àlà aṣọ ẹ máa gbowó sẹ ẹ fọ́ ẹ̀dẹ̀ rà lé. lásán lè rò pa à ń dán ni. Ah, ah. Oh lọ́wọ́ kí ló ń ṣe ẹ̀ wá wá ó ń pọ̀ jù láṣẹ mú mọ́tò wá. ẹ wá ẹ wá ẹ wá ẹ jẹ́ kó rí yín pé o ẹ má yẹ kó rí yín gbálẹ̀ o tẹ ti ń jà lórí five hundred naira ẹ má gbá mi o tẹ bá gbá mi màá gbá yín padà o ẹ má ṣe yẹn rárá. ẹ wà ń bẹ̀ láṣẹ mú mọ́tò wá mo máa fún yín létà. Ah, irọ́ ah, irọ́ mi ò trust yẹn lè má fún mi mọ́. màá máa fún yín lówó mọ́tò létà ẹ ṣáà máa gbà mí. wọ́n jẹun àṣẹ́tùwà wọ́n jẹun àṣẹ́tùwà. aṣọ bàbá tuwálé aṣọ bàbá bàbá àgbà. a máa ṣe ibo lórí burúkú dáa kí wèrè wà lórí ẹ àwa má fún mi lóhùn má fún mi lóhùn lè bẹni jọmọ ìyá rẹ ewé wèrè gan ewé ló ṣí. fòṣì dẹ o. ó bẹ́ẹ̀ ní jẹ́ fúnra ẹ̀ ṣe é. bá a fẹ́ ní jẹ́ máa lọ́wọ́ o. kò fẹ́ wèrè bẹ́ẹ̀ ni ẹ̀yin la wá rí. mo ń gbọ́ yín. anyway ọ̀rọ̀ tá a wá rí yín fún pọ̀ nítorí ìyàwó yín la ṣe wá rí yín ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì òun yòówù kó lè ṣe fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa dáríjì. díje má délé ló ń jàre mú wọn pé ẹ lè bínú bébì yín ló máa jẹ́ lọ́jọ́ kọjọ́ ẹ̀kan wọn pé ọmọ mi náà ni tó bá ṣe ẹ̀ máa bá wí náà ni ẹ wo nǹkan tá a lè ṣe fẹ́mi tọ́ mi wá ń sìn azẹ́nitá lè fi tẹ́ owó wa lọ́rùn ní pé ẹ̀kún gbé wa jáde ká lọ jayé àwọn ayé sparkles ẹ̀bù vandi road runners ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ká lọ jayé one. wọn azẹ́n owó yà àtsàlí tẹ kó dé yẹn ká lọ nọ azẹ́n money spending spending. nice one o tẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀ tí ń tiẹ̀. ẹ eh, àwọn mọ̀ pé mo tóbi gan lọ́wọ́ yín. Ah! tóbi lọ́ọ̀ mi bàjẹ́. ẹ láìkì mi. burúkú burúkú. thank you. ah nice one. It's a very good atmosphere, you know. Ká tiẹ̀ ní pé ó ṣẹ̀ mí, ó fẹ́ wá bẹ̀ mí. Jọ sọ mi, kí ni ìyàtọ̀ nínú nǹkan tí mo ti gbọ́ ń pa ẹ̀? Àti eléyìí tí mò ń gbọ́ sínsìn, tí mo dẹ̀ fi ojú àmì méjèèjì rè. Ó ṣẹ̀ mí, ó fẹ́ wá bẹ̀ mí nìyẹn. Ó wá fẹ́ múyàn wá, ó wá rí èèyàn gidi torí ẹ pé torí làákàyè mú dání. Àwọn ajá ilé ìyá ṣáì, ilé ìyá ṣáì, ọmọ lásòkè ìyá ṣáì ó wá débi ó sọ̀rọ̀ wọ́n tó wọ̀ kan lẹ́nu eléyìí náà ń bọ̀ ó wọ òwò ó kó ṣé ní sẹ́sẹ̀ ó ń pọ̀n bí ó waṣọ ìdónú ẹ̀rùn wá débi ó sọ̀rọ̀ kan lẹ́nu àbí tẹ̀tẹ̀ gbèjà yálẹ̀ tó. Alisa, I'm giving you girls two minutes just two minutes leave my house now or else máa pe ọlọ́pàá sí yín máa lè bẹ̀rù yín sí yín now two minutes out. pẹ̀lẹ́ o àjàlá ṣáàbù olówó gbó tó ń ṣílẹ̀kùn fọlẹ̀ ìwọ ló ti lọ bí téèyàn kan ò lọ rí ìwọ ọgọ́ àdèrèdà yòówó àwọn ògùn ẹni sẹ́mi lára ṣé rí nǹkan tẹ́ kọ́ sí mi ìdẹ̀fẹ́ tẹ̀lé yín wa ọ̀ jẹ́jẹ́ mi ni mo jòkó ẹ sì mọ èèyàn tí mo jẹ́ láfún ẹ mọ èèyàn tí mo jẹ́ ọ tí má tú wèrè mi lẹ̀ kò sẹ́ni bọ̀dì tó lè ẹ wá jẹ́ kẹ́lẹ́ yìí tí ò tó nǹkan kan kó máa ṣẹ́jú ìsinmi lára sí him àtútù pòyoyo ọmọ olóka wá wá dúró èsì ẹ wà lẹ. kí lẹ́yìn ṣe pẹ̀lú rádàrà dúró sí ẹ kàn sí eré rèdè ẹ jókòó síbẹ̀ ẹ bá mi lé. ọmọ olóka dúró kó o gbé sí ọ̀rọ̀ ẹ̀ ráyẹ lóde ẹ àwọn ọ̀rẹ́ ẹ nice one ẹ rí. ṣé èèyàn ní jáde mo ní kí ni oníṣẹ̀lẹ̀ <laughs> èmi ni wèrè tó pèrè ẹbí jẹ yẹn ó lè fi mí kọ́ ọ̀rọ̀ sọ ni mi ò dé rí bá wí o bí kí n bá ṣí àwọn amúnibúni ẹran bí ìyẹn tó pèrè àwọn ọlọ́rẹ̀ mi. iṣẹ́ tó rán wọn. ara omi bí send them anything. Anderson, you just two minutes tó o bá ìwà nínú lé the next two minutes wo àwọn tó bá rí ọ wá ṣe é. get out one two three. ohun tá a bá gbìn la máa ká o. take it easy now ó ṣàrí pé bíjì ìkọ́ ló wà wájú èmi mo ṣàwọn wájú ẹ̀ báyìí. whatever ẹ wáyé kí n ran yín sí o ẹ bá mi sọ fún un ẹ jẹ́ kó yẹ wípé màá jẹ́ kó mọ̀ pé ayé pé méjì màá jẹ́ kó mọ̀ pé àwọn obìnrin là ń rule world ọ̀rọ̀ kò lè yàn ọ̀rẹ́ mi jẹ́ imagine ah ayé mi ọ̀rọ̀ kò lè yàn jàbí kó lò bí onòjò kó fi sílẹ̀ wàhálà àwọn tí ò mọ̀ rí wọn á bá káàánú ẹ̀ wọn á bá fún ẹ kó wọn á bá gé ìka àbámọ̀ jẹ̀yìn ẹ̀yin èjẹ̀ wájú kò sọ fún mi tẹ́ ẹ bá rọra stay were very very careful pẹ̀lú ẹ̀ ẹ̀yin gan ẹ má bá fara. wá kí ló ń ṣe ẹ wo ni wèrè gan o jẹ parọ́ lé wa lórí jajajajajajajaja. never in your life don't ever talk to me lọ kọ́rọ̀ sọ lára àwọn wèrè tó ń kó káàkiri kó tó bá mi sọ̀rọ̀ idiot. ẹ bó ṣì dànù. ká ní pé mo mọ̀ pé bó ṣe máa ṣe lélẹ̀ mi ní jẹ́ kán tẹ̀lé mi wá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ wò bíje ṣáà ní kébí mi bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sórí bó ṣe ń jẹ́ kí caribbean bug yẹn máa ṣe overeating sí wa lára. i'm so sorry please. no oh, that silent insult you. kò sí wàhálà àti gbọ́ àti gbọ́ àwọn pàṣẹ. àbúrò caribbean bug yẹn tó ń fi máa yí. a ò lè gba àlùbọ́sà ká wá lọ ká kòkó láéláé. díje alpha kí ló ṣẹlẹ̀ ọmọ kò àpáyà ìpàdé. the boss man. alpha. <laughs> bọ́lá mi. Oh God. I'm Omo, you don't change, oh. <laughs> change? Yeah. Ah, no baby this. Oh, funny gan. Sori ayé e ah, ti tẹ mólé ẹ ló lè mú olóko. Ah, bí ti báwo? Ìwọ tí gbogbo ara ẹ e tutù yìí tó tún lọ fresh gan báyìí, wà ó try ìjà ó fi bẹ́ẹ̀ tóbi jù. fresh boya. Mọ́dálì, adé ọ̀rọ̀ ajá Oh God. Oh, thank God. So báwo ló ń ṣẹlẹ̀? Ẹ̀ ń bíje, kí ló táwọn pé ẹ̀mí pariwo báyẹn náà? tó bá bá àti bìtìmọ̀ tí ń gbóhùn wọn bò wọ́n kàn pariwo pariwo ṣá. sí ọ̀rẹ́ um, àwọn ọmọ yẹn kàn fẹ́ wà láwùsí òde àwọn ni mi ò fẹ́ bá wà àwọn báyẹn ní kankan ṣe papọ̀ mọ́ you know that's so promiscuous and that's also the truth. Uh, really. yeah. <laughs> èmi ti ẹ fi pé wọ́n bá adésirè lọ́dọ̀ ẹ̀ ló ń jẹ́ kó máa pariwo báyẹn. oh sori ká ní wọ́n bá adésirè ń bí ni <laughs> i will so much love it trust me. Because um, ah, this way, <laughs> my home personal this way, <laughs> forget it. Oh, really? Yeah, I'm so happy. <laughs> That's nice. Uh, so come on board, can I share that? So now you were bored, Seja? No, bored? Not at all. my phone is there and um, with TV. But then one movie is so nice in and so I'm right? Guy, you can charge it now. Want to check with me? Ọlọ́run tó bá jáde, I swear you go enjoy yourself. Ìjọ ìgbàgbé jàre wọ́n yẹ ká wọ́n sí ìgboro ká lọ ṣe fàájì yìí ah, tó ń sọ yìí ìgboro lọ̀gá wà ah, wọ́n gbàgbé ah, fàájì pọ̀ ń ta. bí o ṣe ń sọ lọ́lẹ́ẹ̀kan eh, you say actually mi fẹ́ jáde lẹ́nu but I'm even insist no problem just that um, man láti pe Desiree hmm? I can't go out without her so man let's be tabawa from. alewokọ together. Hey, eh, hello. Okay. All right, um, let me freshen up. Fresh. Yeah bọ̀bọ́ yìí má máa fọ́ wa ní gbogbo yẹn jàre so bóyá wàá yìí fresh àbí okay now casual ó oh, wà okay báyìí bọ̀bọ́ yìí jọ clean up mo máa fi ilẹ̀ aráàlú òyìnbó jẹ́ ó ṣe bó ṣe wù jàre. <laughs> ok bó ṣe rí nìyẹn Ọlọ́run mm. oh, for real èmi feel pé defamation of character precisely libel Ọlọ́run and that's a deliberate offence so ti yẹ they just write jargons you know hmm. tó bá yẹ pé wọn lọ kó sọ́wọ́ àwọn lọ́ọ̀yà àti mọ̀ọ́sọ àwọn gúrú yìí ah, bí lọ́ọ̀yà káyọ̀dé àlùgbà àbá ọ̀ lọ́ọ̀yà machado àbí lọ́ọ̀yà fíkì ààyè ah, ò tiẹ̀ ń gbọ́ kó ń gbà rárá ọmọ wọn máa fi mú wọn fún ọ fèrè ni very stubborn lawyer ọlọ́run àwọn yẹn <laughs> we call them the political buhaha economic kakandra and social mbebe. oya ọ̀nà ọ̀wọ́wé ọ̀nà oṣù ọmọ mi. ọ̀nà anyways um, ṣe rí kọ́lọ́ṣà náà wà ní nǹkan tí mi fi ni pé tí gbogbo bá ṣe nǹkan tó bá right. ah ní herbs sàn. herbs babe are okay. hello babe yourself. so you're not drinking anything drink up now. oh really. Èmi ò rí lè àdúgbò yìí, àwọn olùkọ́ wọn rìn nǹkan hmm? ọdún. Hello? Yeah, Daisy. What's up? Okay. Uh, sọ fún ọ kó lọ sí executive bar. All right. All right. Ó ti ẹ̀ ti tán. Ṣé kan mú ọmọ bàbá? Um, sorry. Ma. Hello. Hello, Yes, ladies and gentlemen. No, no, no, no. Are you actually introducing Desiree to me? Um, I can officially introduce my personal Desiree. Oh, really? Oh, no, no, no, no. Listen. No, boy. <laughs> Listen to me. Sherry, um, Attorney Desiree Tomongbakan. Oh, really? Mm-hmm. Yes. Ṣé wí Désiré tó ń sìn? Ó ti di desire. Mm-hmm. My personal desire. My sugar pie. Oh. My honey pie. Potato pie. You know, my honeymoon. My, name it, my sweet, sexy sugar. wow <laughs> o ti do the part o ti do Desire ta mu na. trust me ẹ jọ tó lọ lọ ẹ wo ọmọ ẹkẹ ní kò dùn. Oh my God. Okay, um, Angel BJ. Yeah. Nice meeting you again. All right. Please, <laughs> um, um, uh, my friends, ends. Shall we respect the battle different? Hmm? come through this way. The same respect that about food, they come out through this way. Yeah. Um, this way there's a game between my son and my friend. Ah. Sure, you why. Oma for sure èmi náà not máa for sure. you say? no <laughs> no boy. all right um, so um, I think there is cause for toasts. Yeah. So a courtship that will lead to marriage between BJ and Desiree. In that case, um, I guess I prefer to do that by bottle of champagne. Um, Bashant! àtúnṣe àwọn olùjọ fún wa ní. me. mi kí ah. come ní díje láàárọ̀ ìgbà yẹn. Ah. kí ni nǹkan táyé bá sọ fún mi. nǹkan tẹ bá ti fẹ́ ni kẹsàn-án. díje wo ah, èmi ló ń tèmi nìyẹn. kí ló dé tẹ mú kiss mọ́ka. ìwọ lè fẹ́ jáde ní tiẹ̀ náà sọ ìwà àtàwọn ọ̀rẹ́ yẹn lè gbé. àwọn bí ẹ̀gbọ́n ṣe rí um, èmi ò láìka àwọn bíi kazin yẹn wéèrí kónkolo yẹn ó tún jẹ́ manual mo gbádùn ẹ̀ bàjẹ́. kékeré. ìyẹn máa gbé tọ́ yẹn jáde ẹ̀yìn lè lọ bí iṣẹ́ lè lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín mi wà ọ̀kẹ́ pẹ̀lú sọmọkà yẹn. ẹni mi ò ṣe ọlọ́run á ilé rẹ̀. àmín. sùdì. ọkẹ́ dàlẹ́ ń bá yẹn. ọ̀rọ̀ àkẹ́yà ṣe o. ẹ jẹ́ kí n sáré bá yín sọ̀tà àtúntò kọ́ni kí. no problem. ọ̀tọ́ bá láì <laughs> oh serious. for bó ṣe rí nìyẹn nípa mm. trust me. Mm, anyway mo ti ṣe estimate owó tí màá need fún mi gbogbo trip mi lọ síbi. ah ok. mo tẹ̀ dín five hundred thousand lọ. five hundred thousand. ok. à ń ṣe Dubai náà ní laboratory náà ni. mi ò change mind mi but mm. since tí Bùsọ́lá náà travel mo hmm. decide láti rán ní gbogbo tí mo fẹ́ ra sí. Bùsọ́lá. oh Bùsọ́lá. Mm -hmm. Mm-hmm. yeah that's okay. Um, kọ́tà máa ṣe ni. I'll give you 900,000. Mm-hmm. Yeah. Actually, I'm about to 1 million. But my phone on dread coefficient coming. Oh. It's so funny. Thank you. I love my dog. <laughs> but, oh my gosh. Huh? Kí ló yeah àná ò sọ fún mi pé fẹ́ travel mo ti wá kí fóònù ẹ títí títí switched off tèmi ò bá rò pé kèmi gbé mọ́mí jẹ́ kí n fi mọ wẹ́rẹ̀ bá ọ̀tẹ̀ báwo mo ṣe fẹ́ mọ̀ kí wà á ti ah, gbọ́dọ̀ travel. i'm sorry but see me plan ẹ tẹ́lẹ̀ pé máa jáde actually ẹ̀gbọ́n olókàn dé olókàn yẹn eh, kìnnìún kan kájọ lọ bí kan wà very important and all that i know that mo rẹ gbọ́n lẹ́yìn ọba lẹ́yìn lọ́sìn àwọn ní àlékì ah, mọ́lé àbófẹ́ jáde àkóhùn àná láìkó máa nílẹ̀ around o ṣe get like the travel there i'm sorry. I'm sorry. Come on, baby. Uh-huh. Bribery and corruption. <laughs> Ah, wọ́n gbẹ́tẹ̀ mi about tẹ̀ mọ́ wàrà lé ẹ̀. problem. Mo ti mọ̀ about pé tí wọ́n bá sọ sọ́rí fún ẹ, treat them be pets. Mm-hmm. Every sorry comes with a pet or a kiss. Nonsense, you know that. <laughs> In that case, um, let me make it up to you. Let's go out. Hmm? Okay, now. So let me freshen up, and I'll take care of it. All right, darling. All right, you too. Mwah, mwah, pẹ́ o. yá mi nípa. àwọn tó máa ń wẹ̀ bí obìnrin. ohun tó bá gbè ló máa kẹ́ o. ohun tá a bá ní ìlà máa kà o. síbẹ̀dọ̀ lọ síbẹ̀ ọtí tábà tó àwọn èèyàn kì í bí ní ìfọ́ máa ń rí bí gbogbo yá eh, nítorí irú òsì tàbí ọlọ́pàá la ṣe ló bẹ́ẹ̀ ọtí. tó ló ń sọ sórí wọn máa ń believe pé torí road safety nílé òótọ́ but it's just for our own safety you know? it's what we call health and safety. You know? so torí ara wọn ni ẹ lo belt sórí security kìnìkan torí personal safety yín ni wà kò sí ọlọ́pàá mi kò sí safety mi which is not personal safety. ṣàjọba dọ́dọ̀ wọ̀ bẹ́yẹn ní àná. mi rò pé mi lè lọ mo fẹ́ dọ́dọ̀ Elijah Adebi you understand and then mi fẹ́ jẹ́ kó má jẹ́ mi àti ẹ̀ là ń lọ torí òun ló máa ń wá check wa kó má dàbí pa àgbọ̀n wọn. ọ̀gbọ́n yẹn mi ò fẹ́ bá rin torí pé ó jẹ́wọ́ ni àwọn ìwà yẹn pé mi lára wọn ká máa yọ ọkọ ká máa gùn kó ká máa ṣe dáadáa yẹn I don't like it. sorry mo understand but <laughs> a máa bá a sọ náà níjọ torí Ọlọ́run ìjọba mi yọjú sí kò ti yẹ kò ní wà kò ní fèsì bí kan ṣó yẹ. àwọn abọ́lẹ̀ ń dọ́ṣọ́ yàrá. ẹ eh, nà àwọn abọ́lẹ̀ ń bẹ̀ tó bá ti rí ibi tó dé. bàbá aṣọ bàbá. ìyá kò wá kò wá. ara aláìní pẹ̀lú ìṣà lórí burúkú lọ́mọ fábígàs ló ba géèmù yẹn jẹ òun àti kípa àwọn ọ̀nà òun ọ̀gbá ẹ̀ lásán ọ̀là ó gbà sí gbòòrò ọ̀rẹ́ má wọ ìṣà yẹn ti lọ èmi sì máa wà. wàá ń bì wàá ń bì ó dẹ̀ ń lọ bí bébí a dúnúdúnúdúnú. kí ni tàn yẹn dálé lórí dá mi lóhùn mo ní kí ló dálé lórí. ah ayé ẹ ti Fabregas ayé ẹ ti bàjẹ́ ó dá kan mọ̀ ẹ́ owó wọgbọ́n ló ń sọ fún mi yẹn ah sórí mo ṣe ń wọ ẹ yìí ah, kó twelve k nínú lọ́wọ́ tí ayé ò bá fẹ́ bàjẹ́ pátápátá ah ìsọkúsọ ò ló ń sọ yìí mo ti rọ mi ròyìn fún lórí owó yẹn ọ̀nà tí mo yá sí pọ̀ bàjẹ́ mo ti ní kó máa retí mi lálẹ́ in joint ó yá kó twelve thousand fún mi. aṣọ eh, aṣọ àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni aṣọ tí mo bá bu ẹ orí ó yá bọ àgbo ọwọ́ yẹn fún mi gbàgbọ́ mo ní kó bọ́ fún mi màá ṣá ẹ ní ẹ̀pá o má tí má ṣe alẹ́. aṣọ oríire jàre ọmọdé yìí a ṣe àwọn oríire tó pọ̀ ó yá kó omi fún mi. dadi bọ ṣe náà dadi ẹjọ sá kí ló ṣẹlẹ̀ sá. ó ní sori burúkú ọmọ yìí wàá ṣe àwọn oríire tó pọ̀ olùsílélẹ̀ akótilé ta yìí ah, ó ń kówó ilé jáde ni ó ní bí mo ṣe ń tayò mi tó dẹ̀ ń gba jẹjẹ ara mi tí mo jókòó olúwa ṣàlàyé fún mi ló wá fún mi pé àtìmbá tábàyì àtìmbá tábàyì lága ó máa wọlé ókè o mo dẹ̀ ní òkè gbà lọ́ta wa. mo wá ta tọ́ǹsì yìí wá sọ fún mi pé eleven thousand nine hundred lówó mi twelve thousand ten lówó mi tó mo fún ẹ ní hundred naira owó mọ́tò ni. wà á débi sí n sọ sórí òun sọ yamayama fún èmi mi ò ń gbọ́ yamayama ah, ọ̀nà tó rò ń tèmi kò ń ṣọ̀nà bẹ́ẹ̀nbẹ́ẹ̀n dáhùn. olówó kankan ló what was the problem? ilé lówó yẹn one thousand five. one thousand five ní kíni? a gbọ́ o one thousand five hundred ni mo fi ta mo fún ní hundred naira owó mọ́tò owó tó yẹ kó jáde láti bẹ̀ eleven thousand nine plus hundred naira owó mọ́tò ojé lò. Um, twelve thousand sir. o tán tí n bá ti rí yẹn kàtà búyà. Um, it's okay sir. Um, pardon. èló ni. twelve thousand twelve thousand. mo rí ẹ pé. ẹ má bínú sà. mi ò Okay. ìyá alfa. ẹ máa ma rí lẹ́tà. Ah, ah. dúró náà ṣe bó wá kí mi. aṣọ ẹ̀wọ̀ ẹ tún lò ẹ lè náwó yẹn. bẹ́ẹ̀ ni ṣé lóòótọ́ ni nígbà tá a máa jí lèmi náà wá jókòó mo wá rò pé ah! n tí tèmi dùn sọ lóòótọ́ kò ń jẹ́ ti bàbá àtọmọ kó má làálàá pé kinní yìí kinní mi ó yàtọ̀ sí kinní kinní wa pé tí Bọ́lájí bá gbérù wà yìí yọ ń kọ́ ni mo bá pè tèmi dùn bá mi lọ sọ́dọ̀ pòfẹ́sọ̀ àtèmi àti tèmi dùn àti pòfẹ́sọ̀ a wá decide pé ká gbé nǹkan tí ò ní jẹ́ kó rójú kó ráàyè débi bó má tiẹ̀ ronú bó fẹ́ gba properties ẹ lọ́wọ́ wa pé ká gbélé ẹ lọ́wọ́ ẹgbọ́n mi n ta ṣe nìyẹn àwa mẹ́tẹ̀ẹ̀ta là wá ń di ẹ̀ kódà bí passport ẹ ṣe ni àwa la ṣàtọ́nà yẹn. Ah! ẹgbọ́n mi àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni at this point mo ní láti jẹ́ ọ̀fọ̀ ẹ̀kẹ́lẹ́dà ẹ̀kọ́ lè dáríjì mi jọ mo fọlọ́run bá bẹ̀rẹ̀ tí ọmọ ìyá ní kò mọ́ mi lára èṣù ni nítorí owó nítorí kọ́ńpì àti mọ́tò ẹ ìyá ọmọ yín wèrè ẹgbẹ́ nǹkan tó ṣe gbẹgbẹ́ lé mi lọ́wọ́ ìka ni. Ah! ìyá ọlọ́run ẹ tẹ̀mí dùn ló ti èṣù ni èṣù ni kò dé mí. ẹ ẹ dpo kí ni máa wò kò yẹ wọn ni o kò yẹ wọn àtọ ni o nítorí tí wọn ni mo ṣe kan tí mo ṣe o báyìí ló ṣe yìí ṣe nígbà tí wọ́n fẹ́ kú London mo rò pé àwọn obìnrin náà ti help wọ́n ti assist mi ìyẹn ló jẹ́ kí n kówó fún ọ pé ẹ̀gbọ́n tẹ bá dé Nàìjíríà o ẹ̀dá company rẹ̀ ẹ kọ́lé ẹ ṣe àwọn nǹkan tẹ fẹ́ ṣe ẹ̀dẹ̀ lórúkọ yín torí pé mi ò lè fẹ́ kí ẹ̀gbọ́n dá ìbá tó wọ́n yẹn sí nǹkan míì ni torí ẹ̀mí mo ṣe kó yẹn pé kọ́ lórúkọ wọn. Ah! ẹ bá mi bí wọ́n lè. n bá mọ̀. láti ìgbà company ti bẹ̀rẹ̀ ṣé mo bí ẹ̀gbọ́n mi ṣé mo bí bàbá rẹ̀ ṣe rọ nǹkan fún yìí. ọlọ́wọ́n ọba tí wọ́n pè jẹ́ ìrọ́ kò béèrè nǹkan kan. ṣé mo béèrè owó kọ̀ọ̀mọ́ lọ́wọ́ yín rí. mi ò béèrè dọ́kímẹ́ǹtì kankan lọ́wọ́ wọn lọ́dún rẹ̀ bá mi dúró ẹni bèrè yọ. Ah! kò béèrè àkáǹtì kò béèrè anything kò béèrè anything ó ní bó bá ṣe wù mí ni kì í ṣe máa ṣe mi ò mọ ní ìbámu ìbámu ṣe ìbámu ìbámu ṣe bọ́lájí dáríjì mi. Mr. Bọ́lájí gẹ́gẹ́ bí mo sọ ilé ayé ṣe rí nìyí ìkànnì ẹ̀ o ìka ò sínú mi èṣù ló lò mí ìka ò sínú mi bọ́lájí ìka ò sínú mi èṣù ló lò mí. ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ bá o. ló máa ṣe. ẹ̀yin mélòó jẹ́ kí n sọ fún yín èmi tí rí tù sílẹ̀ mo ti rí ìtúsílẹ̀ kò rẹ̀ sógun láyé mi mọ́ ọpẹ́lọpẹ́ Désiré Désiré ló jẹ́ kí n mú ló jẹ́ kí n mú àáfàá tó ṣe àdúrà fún mi tó jẹ́ kí n mọ̀ pé kò sógun mọ́ láyé mi Désiré God bless you Désiré ló ṣàánú ayé mi ẹ̀yin. simọ́ lágbà ọlọ́run Désiré ò ṣe. Bọ́lájí èmi náà ti ṣẹ̀sẹ́lẹ̀ dá ìsẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n at first èmi àti bọ̀sùn a jọ ń gba ẹ̀gbà owó lọ́wọ́ ẹ̀rọ. ìjọ tí yìí wá ṣe. lọ́bìnrin lẹ́ka sàn. ṣùgbọ́n kò lórí burúkú ni wà á ti bọ̀ sí. sọ fún mi kí ni problem yìí gan-an kí ni bọ́lá ṣe fún ìtẹ̀fi yà á ní wèrè kí ni bàbá àtúntẹ̀ ẹ̀fẹ́ tí bàbá yóò ṣe fún yín wọ́n tó kọ́ lórí burúkú ẹ̀ tó fi ń gara kiri bàbá yìí ló rà á fún ẹ bó ṣe ń fún ẹ ló bẹ́ẹ̀ ló ń fún ẹ ló ń ra aṣọ fún ẹ ló ń àgbófin kan tó fẹ́ ló ń ṣe fún ẹ kí ló tún fẹ́ tọ́bù ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi ṣé rí wèrè tó ń ṣe bíje yìí èmi fúnra mi ò mọ kọ́kọ́ tó ṣẹlẹ̀ sí in fact bó ṣe ń yà yín lẹ́nu ló ń yà mí lẹ́nu mi ò rí gbé sórí bí wèrè yẹn ṣe jẹ́ òye mi mo agree pé at first èmi àti bọ̀sùn à ń gbá bọ́lájí láti gba owó ọwọ́ ẹ̀ ni but ọ̀rọ̀ wèrè yìí ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà mi ò lọ́wọ́ ń bẹ́ẹ̀. wo lọ́wọ́ nǹkan tó ń ṣe bọ́lájí. mi ò ní. Ah, wàhálà ìtàlá ẹ lóògùn tó àti bọ̀sùn ayé ń ṣe yín gidi gan. a sì sọ fún mi ó rí tiẹ̀ ò pé ni kí ni nǹkan tó fẹ́ tí bọ̀bọ̀ yìí ó ní bọ̀bọ̀ yìí wà òkè ó ní iṣẹ́ gidi lọ́wọ́ àti ṣé owó ọ̀dọ́kùnrin tó lè fẹ́ ni. ṣé ìwọ ò lọ pọ ṣé ò rí tiẹ̀ ò pé ni jọ sọ fún mi ó rẹsẹ̀ ò rí ilẹ̀ ogun. ṣọlọ́gbọ́n ló fẹ́ gbé tiẹ̀ sílẹ̀ fún ẹni wà láìta láìpẹ́ sórí last one ni mo wá fún wa àti bọ̀ọ̀sì tí bá máa padà wá báyìí tí bá máa padà wá báyìí ayé máa ga jù ẹ lọ báwo ni. Dublin ẹ adìyẹ ń jẹ fún ara wọn ọmọ ìyá ẹni ń ṣe ni ẹ̀yìn kùlé lọ̀tá wa o ilé làṣẹ ni ń ogun láyé ìkà láyé o ọmọ ara ayé burú jọjọ. ẹrù ènìyàn ó bà mí ní tèmi o inú ènìyàn jíjọ ń lọ o. so ìkọkọ náà ni wá. kí ló. listen listen Desiree. ẹ̀ṣẹ̀ kan tó fẹ́ ṣẹlẹ̀ láyé tí mi ò dáríjì hmm. ìwọ lọ́lọ́run láti tú mi sílẹ̀ ní ìgbèkùn mọ̀lẹ́bí mi ọmọ náà bá mi lélẹ́yìí. olùsẹ̀ hmm. mo ti dáríjì dáríjì. wo bọ́lájí bọ́lájí bó ṣe dáríjì dé sí ìwà dáríjì ọmọ ìyá ẹ̀ ni. gbẹ́nu dákẹ́ jàre ọ̀gbẹ́ni mr betrayer jajajajajajaja. ọlọ́run mi sọ. wo aláyé wọ́n ń tẹ̀rẹ̀ ṣó ibi tá a dé first of all ni máa mówó fún mi kí ló ń ṣe ẹ. kí ló ń ṣe bí a mo torí ọlọ́run tẹ̀lé ẹ wá sí ibà yìí. mo fara ẹ̀ balẹ̀ àbúrò mi ò ṣe ní gbèsè máa fún ẹ lówó máa fún ẹ lówó. ó máa yí ẹ sìn. ẹ fẹ́ gbà á ẹ lanu sílẹ̀ bí a. happened? ló ṣẹlẹ̀. ọ̀bọ̀d oh, ló ah, ṣẹlẹ̀. Eh, àdùbò lẹ ti ń dà á bọ̀. asáré lọ ròdọ̀ kan gbòòrò nìbọ̀ bọ̀d. lọ ròdọ̀ o ah, ló ah, ah, irọ́ irọ́ hello Hello. ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn ló bá dé ẹ ó wà níbí ó wà níbí kò séwu sẹ ẹ ẹ kò béwu dé bó ṣe máa jẹ náà nìyẹn ọmọ jíjọ ló bá dé o. ẹwà kílẹ̀ bẹ́ẹ̀ sùn. fúnmi láta ẹ̀jẹ̀ mi wò ah. ó ga àwọn ọmọ mi. ẹrù nìyẹn ẹni sùúrù ẹwà ẹjẹ mi mẹ́ẹ̀gùn fún yìí. àìrọ ìrọ ìrọ dọ́bìlì má ṣe má ṣe. ẹdùn ẹdùn ẹwà ẹ ní ṣe oríire tó ọ̀rọ̀ wọn lè kóòdù fún tẹ́lẹ̀ kí mọ̀ ní ìwà ní sẹ́ńdẹ̀ àbọ̀lẹ́rì ni wọ́n jà lọ sóríire àbọ̀lẹ́rì burúkú.

ṣe bí ẹni pé àwọn ìjọba ti step in àbí ẹjọ́ ti dé court ẹjọ́ kí ìjọba ṣiṣẹ́ wọn. bẹ́ẹ̀ ni bá ẹ ẹ ìjọba tó fẹ́ gbà àjọ tó rẹ san ní kò make sure kó gbà. lọ́ọ̀kì ni. san ní kò gbà kó ba lè di ẹ kó lè rojọ́ ìdára san. ẹ̀gbọ́n ẹgbẹ́ kì í sọ tọrọ fún tẹ ẹ bá gbọ́ lọ hmm? lọ mà lẹgbọ àwọn tó ń kólẹ. àwa wa wa má ṣe bẹ́ẹ̀ àgbọ̀lájí àgbọ̀lájí bá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ọmọ yàrá ìjọba ìjọba ọlọ́run. inú ènìyàn jíjọrun lọ́wọ́. Ah!